ṣé fún mi tó bá dé sàlẹ̀ ó ṣe máa padà fún ẹ mo kí wa tẹ̀sọ́-tẹ̀sọ́ mo kí wa tológun tológun mo kọ́kùnrin mo kóbìnrin mo kó nílé mo kálejò mo kí ọ̀tọ̀ òkùlú kíkì mi bẹ̀rẹ̀ látòrí ìyá wa mo dúpẹ́ onítìrí abíọ́lá ẹni àpọ́nlé ẹni ẹ̀yẹ ẹni yìí ẹni ògo kí ọlọ́run kó bá lọ́rẹ̀ẹ́ mi ìyá wa mo dúpẹ́ onítìrí abíọ́lá. a tún ti déta lónìí gẹ́gẹ́ bí ìṣe wa wípé a fọn rere ìpolongo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá títí tádé yóò fi wọlé tádélé bá tún wọlé tán á tún máa polongo ẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè pẹ̀lú e Èdùmàrè. gbogbo ọmọ aládé gbogbo ọmọ àtẹwọrọ nífẹ̀ẹ́ ẹ kú ojúmọ ẹ kú ojúmọmọ gbogbo ibi tó lè bá wa ní ààyè ibi táwa bá wà mo kí wa kú déédéé àsìkò tí a bá wà ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ajé Ọlọ́run ṣe láyé torí pé ibi tá à ń lọ jìnnà mọ́ yóò ṣe ibi tí à ń yà sí lọ́pọ̀. ìta wá síta fún lónìí ìpolongo adélé àti àwọn ẹlẹ́nu rẹ́sọ̀ tó jẹ́ pé wọ́n bá mu ọtí ṣẹ̀kẹ̀tẹ̀ tàbí ọtí bàbà tàbí gbẹ́nu ókè àbí ọtí tí wọ́n ń pè ní fònàgàù tán bá ti mú lọ sídìí stúdíò kàtàkàtà rádaràdán òní wọn mọ sọ lẹ́nu. àwọn ká lọ ṣe program níléeṣẹ́ fàájì fm. wọ́n sọ wóróworó torí ọ̀rọ̀ tí ò bá ti bá làákà ẹ̀ wá tí ò mú ọgbọ́n wá ó ní Yorùbá ń pè ní wóróworó. ọ̀rọ̀ tí ò bá ti bá ti làákà ẹ̀mú ó ní yorùbá wọ́n sọ pé ọ̀rọ̀ aláìrí làákàyè torí pé tó bá jẹ́ pé ọ̀rọ̀ aláìrí ọ̀rọ̀ tó ní làákàyè ni wọ́n sọ àní ìgbà bí ẹni gbàgbọ́ ọtí kí àwọn péréte nínú ayé kan máa sọ̀rọ̀ nípa pé ilẹ̀ yorùbá ilẹ̀ ibo ilẹ haúsá àti fúlàní nǹkan kan náà jọ ni wá ẹ jọ sórí wọn pé ni sórí wọn ò pé ni àbórí wọn dàrú ní ìmọ̀ tí ń ṣẹ́nu méjèèjì tí nàìjíríà bá tiẹ̀ ti wá sọ wá di tó ti sọ yín di aláìní làákàyè torí pé ti ní kẹ́yìn owó àǹbí iléeṣẹ́ kan ẹ̀ ń ṣiṣẹ́ ẹ rántí pé àwọn ọ̀ràn yín kan ń bẹ lọ́nà táwọn ò ríṣẹ́ ṣe ẹ rántí pé àwọn ọ̀ràn yín kan ń bẹ tí wọn ò róúnjẹ jẹ ẹ rántí pé àwọn ọ̀ràn yín kan ń bẹ tí wọn ò rí mu tí wọn ò rí ná tí wọn ò rí lò nígbà táwa kan sọ yìí pé kí àlìjẹ́nà lẹ Yorùbá kó ṣẹlẹ̀ kí ìgbáyé gbádùn kó máa ṣẹlẹ̀ kéku ó máa ké bí eku tẹ́yẹ sì máa ké bí ẹyẹ ibẹ̀ lẹ́yìn wá ti gbọ orí agbágbé lọ tẹ wá ń sọ̀rọ̀ lórí pé ilẹ̀ yorùbá àti ilẹ̀ Ìgbò pẹ̀lú ilẹ̀ fúlàní àti ilẹ̀ haúsá nìkan kan náà yọ ni wá ẹ̀rí amukun mẹ́kọ̀ọ́ nìyí ló dé tó jẹ́ pé n ká jẹ lónìí làwọn ọmọ Yorùbá máa ń rò kì í sọmọ Yorùbá gidi máa ń ro tí ó jẹ lónìí ọmọ Yorùbá gidi tí ó jẹ lọ́la ló máa ń rò torí pé tí èèbá ṣe bí àwọn bàbá wa wó lọ́wọ́ intan ti ṣe kalẹ̀ òun náà ni Nàìjíríà ìlú Algeria ìlú Nàìjíríà ìlú fọ́pọ̀ wáyọ̀ òun ni wọ́n ń lò lónìí. nẹ́ẹ̀tì tó ti wà nílùú èkó wọn ò rí ìṣe níbẹ̀ mọ́ láti gba ẹ̀dùn ní. kókó àṣọ wà lù ìbàdàn wọn ò rí ìṣe wọn títí tó fi dòní níbo la ti jọra wa àti fúlàní. inú gbó la dẹ́tẹ̀ gbẹ́ ẹnìkan ìkọ́lé la dẹ́tẹ̀ sígbó. ìran fúlàní ègbélé kèégbé àárín ìlú tó wá di lónìí tẹ́ ní ká bá àwọn fúlàní wálẹ̀ láàrin ìlú kán fi ṣe rógà ṣé ẹ mọ̀ pé ìran tó fẹ́ gba ìran lọ́wọ́ wa tó fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa òun lè ní pé ká wáyé fún yẹn ṣébi tá a ti jọra wa nìyẹn ìran Yorùbá ò lọ sílẹ̀ Haúsá tàbó lọ sílẹ̀ Ìgbò tó ní kí wọ́n fún un nílẹ̀ kóun mọ̀ pé ní ilẹ̀ yorùbá ó dá dúró gẹ́gẹ́ bí ilẹ̀ yorùbá nígbà tá a ti kó wèrè papọ̀ mẹ́yàn a ti kẹ́ran mérò ọ̀pọ̀pọ̀ náà tá a fi ṣáájú kẹ́ran mérò ni wọ́n àwọn tá a bóyá àábì ṣe àtẹ̀gùn sílẹ̀ yorùbá fi dúró gbogbo wọn pátá ní tí wọn ò jẹ kí wọn gbọn ló mọ àwọn tó ń bẹ iléeṣẹ́ rédíò fàájì fm tó mú wọn tán fi yanu tán fi ń sọ ilẹ̀ yorùbá ìran yorùbá àti ìran ibo àti ìran haúsá àti ìran fúlàní kùn jọ ni ẹjọ sí kálukú ọ̀daràn ẹ mọ. ẹ stop sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọtí ò dáa ni a kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà kò sẹ́nìkankan tí kò ní ẹ̀tọ́ ní abẹ́ òfin Ọlọ́run àtòfin ènìyàn tó bá jẹ́ wípé ẹlẹ́yàmẹ̀yà bá ń bẹ nílé ayé àbí kò sí látara àwọn ìran yìí láti mọ tí ò bá ṣe pé ó ń ṣe ẹlẹ́yàmẹ̀yà tí wọn ò gbà wọ́n ara wọn gẹ́gẹ́ bí ìran tó ní tìjú ìran tó ní làákàyè bí ò bá ṣe fọwọ́ mú fún mi tán fọwọ́ mú Ìgbò kò yẹ kí Ìgbò fọwọ́ tí ò dáa mú wa. Ìgbò ní ra ilé ní ìralẹ̀ nílẹ̀ Yorùbá tí ìran Yorùbá ralé tí ò lè ralẹ̀ nílẹ̀ Ìgbò. Ìgbò ló ń ṣe nǹkan tó wù ú nílẹ̀ Yorùbá wọ́n kọ́lé aláriwo wọn ń jọba ibo wọn ní ẹgbẹlẹgbẹ wọn ní ọgbàlọgbà bẹ́ẹ̀ náà nìran fúlàní ẹ ló bàbá mi mo ti wà lórí ètò ẹ lè join program ẹ try mo ti sọ fún yín. ti wà lórí program. ẹ mo fẹ́ kọ̀lẹ́tì live náà ni bọ̀ bẹ́ẹ̀ ṣe wọ live náà mo ti sẹ́ndì sí yín. bẹ́ẹ̀ ṣe wọ live náà mo sẹ́ndì sí yín bẹ́ẹ̀ ṣe máa wọ live. o ẹ bẹ́ẹ̀ bá lọ ẹ máa ṣe prógrámù yìí lọ ẹ kú iṣẹ́ takuntakun ilẹ̀ Yorùbá ó pè wá kó lè gbé ọ̀dàlẹ̀ ẹ mọ bá mi ká lọ gbẹ ń tẹ wà nínú ilé. àwọn èèyàn wá mẹ nígboro tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń ṣètò wọ́n ṣe ń pín flyers tán pín flag àwọn náà pè wọlé. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá bọ̀ àyẹ̀wò ló gbọ́ ọmọ Yorùbá bó ṣe gba gbogbo ọ̀ràn yòókù nílẹ̀ Yorùbá àyè tá a fi gba àwọn Britain tí wọ́n fi dípọ́ tún padà sọ wá dẹrú nígbà tójú kòkòrò àwọn gbẹ́gilére tó ń pè ní àwọn adarí àwọn síwájú àwọn ọba àyà lásìkò ìgbà yẹn tó ń ta gbogbo àwọn Yorùbá lẹ́rú. kì bá wá ṣe bẹ́ẹ̀ tí kì bá ṣe bẹ́ẹ̀ ṣé gbogbo ọ̀ràn yòókù lè lẹ́nu ọ̀rọ̀ lórí empire alẹ̀ yorùbá. ẹ ṣe bá mi ó ti wọlé sí good ẹ ṣe thank you very much. ẹ ṣe. ẹ jẹ́ fún mi nítẹ̀jú díẹ̀. lẹ́gbọ́ ẹ̀yin dáàdi wa ọ̀ ìbí ẹ kú iṣẹ́ ẹ bá ṣe kẹ́ máa kà ilẹ̀ Yorùbá àmọ́ tó bẹ̀rẹ̀ ìjọba wa àwarawa. Àwa lọ́mọ ilẹ̀ Yorùbá ilẹ̀ tó lúwẹ́ bíbùkún sí kò sóhun tó lè yí padà ẹ̀ka sàn. Òmìnira ilẹ̀ Yorùbá àwa ọmọkọ ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá a tó bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa ẹ káàsán o àti gbogbo yín o ìjọba àwa ara wa ilẹ̀ Yorùbá Democratic Republic of Yorùbá a máa tó bẹ̀rẹ̀ ìjọba gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì ilẹ̀ Yorùbá kò sí ní ara Nàìjíríà mọ́ Democratic Republic of Yorùbá a ò lé Haúsá a ò lé Ìgbò a ò lé ẹnìkankan àjọ máa gbé ni àmọ́ òfin la fi gbèlú gbogbo wa ẹ jẹ́ kí a gbogbo àwọn ọmọ ológo òun ilẹ̀ máa wọn kì í fọwọ́ bo ògo òrùn wọn kì í fọwọ́ bo ògo òṣùpá ẹ káàsán o ẹ máa gbaradì ẹ ilé ìwé ọ̀fẹ́ ní ilẹ̀ Yorùbá ìwòsàn ọ̀fẹ́ ní ilẹ̀ Yorùbá ẹ o. fún àwọn èèyàn ẹ bá wa ṣe fún àwọn èèyàn tẹ́ ń pín ẹ máa sílẹ̀ fáwọn èèyàn ká máa rí ẹ gbé sí fídíò tẹ̀yìn. ẹ ò rí bẹ́ẹ̀ yẹn. ókè ókè bẹ́ẹ̀ ni ẹ máa gbé sí kámẹ́rà tẹ̀yìn ẹ lọ síbi tí wọ́n fi sí. kí n gbé sí fídíò. no ẹ wà bẹ́ẹ̀ ṣe wà yẹn. ó ń bọ̀ ó ń ẹ wojú ìwòran yín. ẹ jẹ́ kí n bọ́ sí máa rojú screen yẹn. ṣé ń gbọ́ mi. mo ń bọ̀ ẹ jẹ́ kí n bọ́ sí máa rojú screen. ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́. ẹ wojú ìwòran yín. mo ń gbọ́ mo ń gbọ́. ẹ wọwọ́ ọ̀sàlẹ̀ ẹ wo ọwọ́ ìsàlẹ̀ ojú wòran yín ẹ rí tán kọ fídíò síbẹ̀ ẹ máa gbọ́ ṣe rí pé wọ́n kọ sẹ́tìn síbẹ̀. ibi tó kọ ibi tó kọ sẹ́tìn sí àbí ibo. bẹ́ẹ̀ ni ẹ tẹ̀ ló ibi tó kọ sẹ́tìn sí ẹ tẹ̀. ibi tó kọ sẹ́tìn sí àbí. nígbà tí ẹ ti wọnú stúdíò. ṣé sẹ́tìn àbí ọdún kí o ti fẹ́ tẹ̀ ẹ bá mi wo ṣe lórí fídíò mi báyìí mo ń bọ̀ jẹ́ kí ẹ jẹ́ kí n bright iná yẹn mo ń bọ̀ mo kí n bright iná fídíò iná kí ni yẹn gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ ẹ̀yìn yẹn mi ṣe ní báwọn èèyàn wá ti bẹ ní àyè tí wọ́n sọ tí wọ́n sọ ṣe program káàkiri. ṣé mi tí wọ́n kọ live sí. wọ́n ṣe program lọ́tún wọ́n ṣe program lọ́tún. ṣé mi tí wọ́n kọ live ẹni sùúrù. rárá àníkẹ́ ẹ̀lọ́ ẹ̀lọ́ mo gbọ́ yín mo gbọ́ yín. ibi tó tó settings sí sálẹ̀. ẹ wo lọ́wọ́ sálẹ̀ bí kí ẹ ṣe ń la yín yẹn. ó wà ń bẹ̀ ẹ yẹ̀ wò. kò sí ẹ máa gbọ́ ó ní cam ah. chat more live àbí kí ṣé kí n tẹ́ ó yá ṣé live ni ẹ tẹ live. ẹ tẹ mọ ẹ tẹ mọ àní ẹ tẹ mọ ìfarabalẹ̀ ẹ tẹ mọ bẹ́ẹ̀ ni. ok mo ti tẹ mọ. ẹ tẹ dára. tó gbé kámẹ́rà wá tó gbé kámẹ́rà wá. ẹ ti tẹ báyìí. ó ti tẹ mọ. ẹ ní sùúrù ti gbé sẹ́tì jáde. ó gbé jáde. ok mo ti rí sẹ́tì. ó yẹ tẹ. mo ti rí sẹ́tì. ó yẹ tẹ ẹ rí kámẹ́rà ń bẹ̀ ẹ kámẹ́rà ń bẹ̀. mo ti rí kámẹ́rà. ó yẹ tẹ kámẹ́rà. ó yẹ tẹ kámẹ́rà. mo ti tẹ mo ti tẹ. yóò gbé yóò gbé ṣé ẹ ríra yín ni àbí ẹ rí ẹ̀yìn. mi ò mi ò tí ì rí nǹkan kan ìgbà tá a ti di clarissa ní yorùbá nìyẹn. nígbà tẹ kámẹ́rà ẹgbẹ́ ẹgbẹ́ tóbi ń tẹ̀ ríra yín padà bẹ́ẹ̀ ríra yín padà. mi ò ríra mi ò tí ì rí nǹkan ó yì blank ó yì blank ó blanki tẹríba tẹsẹ kámẹ́rà yẹn wá gbé kámẹ́rà wá wá ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ yóò gbé kámẹ́rà wá wá ẹ tẹ kámẹ́rà wá yẹn ìyẹn ni back kámẹ́rà yín tó bá tẹ kámẹ́rà two ìyẹn ni tó bá yẹ kó tún lò gbé wá ó ní front kámẹ́rà yín. kámẹ́rà two ló hàn bí. ṣé kámẹ́rà two ló wà. ẹ fẹ́ bá a sọ̀rọ̀ ẹ máa gbọ́. twenty one kámẹ́rà twenty one ló kọ o. Oya yá ẹ wá tẹ̀lé tó kọ twenty one sí yẹn á gbé twenty á gbé one one wá. ok mo ti tẹ ó ti gbé kámẹ́rà two wá ó ti gbé kámẹ́rà wá. ṣé tẹ́tù zero ló gbé wá ó ní ó ní mẹ́rọ ó ní mẹ́rọ my camera ló kàn sálẹ̀ ah, mẹ́rọ my camera ló kàn sálẹ̀. ibi tó kọ orúkọ yẹn sí gẹ́gẹ́ ibi tó kọ eh. orúkọ sí gẹ́gẹ́ tó kọ camera two sí yẹn ibẹ̀ lè máa tẹ̀ eh. ni ó fi gbé back camera yín wá kò ní ẹ̀ eh, ní ríra yín mọ́ àwọn tó ń bẹ lẹ́yìn ilẹ̀ máa máa rí. ok ṣé ok bá ṣé kí bá kámẹ́rà ní kí n tẹ àbí. Eh, bá kámẹ́rà yẹn lẹ́ máa máa lò. ó ti tẹ. tó ti gbé àwọn èèyàn wá lẹ́yìn ó ti gbé gbogbo àwọn tó ń bẹ lẹ́yìn wa. kí lẹ wí. tó ti gbé àwọn èèyàn tẹ́ ń tẹ́ ń fún ìgbà wá bínú bá mi gbọ́ ẹgbẹ́ fún ẹgbẹ́ fún. hello hello ẹ ló sà. n ò sọ̀rọ̀ mọ́. ẹ ló sà. ẹ ló mò ń gbọ́ yín. ẹ ló mò ń sọ̀rọ̀. ṣé ẹ ti gbọ́ mi padà. Mm. ṣé wọ́n ti tẹ ojú kámẹ́rà wọ́n ti tẹ ojú kámẹ́rà sí mi. kẹlẹbẹ kan tẹ báyìí. wọ́n máa tẹ ibi tí wọ́n kọ kámẹ́rà sí mi. kámẹ́rà ó ti lọ ń wọ́n ti ń wo ojú wọ́n ti ń wo òdì kejì wọn. Hello. ṣé ẹ rí báyẹn hello. hello sẹ́yìn tí ẹ ti wọlé síbẹ̀ àbí. hello ṣé ẹ ti ń rí àwọn èèyàn ń bẹ̀. hello. hello. ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo ilé àwọn iṣẹ́ tí ẹ rán wa náà là ń ṣe. bí mo ṣe ń bá ètò mi lọ màá padà yà sí àwọn bàbá wa torí pé kámẹ́rà wọn yẹn ṣe bákan bákan. okay. tí ẹ bá ń gbọ́ mi nínú ilé ní tí mò ń ṣàlàyé lórí ọ̀rọ̀ ẹ̀ lọ ni pé àwọn fúlàní àti haúsá a kì í ṣe ìran kan náà nítorí pé àwọn tán lọ sórí fàájì fm tí wọ́n lọ ń sọ̀sọ́kù orí wọn kù díẹ̀ ara wọn ò sì yá èèyàn nítorí pé gbowó tàbí kó yé wọn ní kó wá sọ̀rọ̀ wọn ní tó bá mọ nǹkan tó fẹ́ sọ ó yẹ kó gbẹnu dákẹ́ mi ì fẹ́ mọ orú èèyàn tó jẹ́ nítòótọ́ ìwọ̀fà lẹ́nu tó bá wo ẹlẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ ṣùgbọ́n ẹ má ta ìran wa lọ́pọ̀ torí tẹ́ ẹ bá ta lọ́pọ̀ àní rówó rà tẹ́ ẹ bá tà wá lọ́pọ̀ àní rówó rà mọ́ fúndìí eléyìí gbogbo ẹ tí ẹ lọ sí fàájì fm tí ẹ lọ ń sọ̀rọ̀ tẹ́ ẹ lọ ń sọ̀sọ́kùsọ ẹ jáwọ́. ṣó o ti correct báyìí. kò tí ì correct ara yín lẹ ti ń wò ara yín lẹ ti ń wò ẹ eh, padà eh. síbẹ̀. ibo ni kí n tẹ́sí ṣé kí n lọ sí mọ́ọ̀lù ní àbí. mọ́ọ̀lù ẹ máa tẹ̀. ṣé kí n lọ sí mọ́ọ̀lù ibo ni kí n lọ bóyá ni kí n lọ. àní mọ́ọ̀ ni kẹ́ ẹ tẹ̀ mọ́ọ̀. ok mọ́ọ̀ mọ́ọ̀ mo ti tẹ mọ́ nsìn. ó yẹ ẹ tẹ ṣe ti rí mirror camera mo ti tẹ mọ́ ó gbé continue wá continue setting setting kan ó ti gbé setting wá. ẹ tẹ setting kámẹ́rà ńkọ́. irọ́ káńsù ló wà ń sàlẹ̀ ok mo ti débi tí kámẹ́rà wà mo ti débi tí kámẹ́rà wà. ẹ tẹbi tí kámẹ́rà wà yẹn ẹ tẹbi kíní síbi tí kámẹ́rà kọ orúkọ sí nínú yẹn ibi tí two one. ẹ o. kí ló tún gbé wá fún mi. mo ti ó gbé two two point one wá facing front. mo ti tẹ tẹ bá tẹ á gbé báàkì ẹ wá ó ti mark ó ti wà ní. ṣé front ló gbé ló mark àbí. ó ti kọ facing front. àní ẹ tẹ bí facing front àní ẹ tẹ bí facing front yẹn á gbé báàkì wá. ok. ok kí n wá tẹ báàkì yẹn àbí. kí n tẹ báàkì yẹn lẹ wá máa tẹ bẹ́ẹ̀ ni. ok ok mo ti tẹ back mo ti tẹ back. ok ẹ ti correct. kẹ́rígbẹ́ ah, ti rí gbogbo àwọn èèyàn. ó ti rí wọn mo ti rí wọn mo ti rí wọn. ó yára máa ṣiṣẹ́ yín lọ bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe mo ti rí wọn mo ti rí wọn. ẹ jẹ́ kí n fún yín láyè kẹ́ ṣe àwọn iṣẹ́ tẹ́ fẹ́ ṣe lórí nípa àwọn àlàyé pọ̀ tí mo fẹ́ ṣe. mo ti rí wọn mo ti gbọ́ mo ti gbọ́ ẹjọ ẹjọ mo bọ ẹjọ mo lọ ní ẹjọ ẹ dárúkọ bí tẹ wà ẹ dárúkọ bí tẹ wà kẹ tó ibi tí mo wà báyìí mo wà nínú pákó pákó akíogun ní amú ní akíogun ẹ òmìnira ilẹ̀ yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ awareness lélẹ́yìí iléèwé ọ̀fẹ́ ní ilẹ̀ yorùbá hospital ọ̀fẹ́ ní ilẹ̀ yorùbá oúnjẹ lọ́pọ̀ oúnjẹ lọ́pọ̀ bẹ́ẹ̀ ni oúnjẹ lọ́pọ̀ yanturu ní ilẹ̀ yorùbá gbogbo àwọn ọmọ aládé ẹ jẹ́ kí a máa gbáradì ẹ jẹ́ kí a máa gbáradì olórí adelé ilẹ̀ yorùbá ó ń bọ̀ láìpẹ́ o gbogbo wa ẹ jẹ́ salamu aleykum ẹ jẹ́ kí a máa gbáradì democratic republic of the yorùbá máa fún yín mò ń bọ̀ mọ́ democratic republic of the yorùbá ilé ìwé ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ ní ilẹ̀ Yorùbá ilé ìwé ọ̀fẹ́ ní ilẹ̀ Yorùbá gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì ìlú ilẹ̀ Yorùbá a ò sí pẹ̀lú Nàìjíríà mọ́ o ní àṣẹ ti Èdùmàrè Democratic Republic of the Yorùbá ní ilẹ̀ Yorùbá a ò ṣe rálí o kò sí kan tó ń jẹ́ rally mọ́ nílẹ̀ yorùbá kò sí kan tó ń jẹ́ protest nílẹ̀ yorùbá kò sí kan tó ń jẹ́ referendum nílẹ̀ yorùbá a ti ṣe five million petition lẹ́yìn tá a ṣe five million petition ẹ jẹba fún wọn lẹ́yìn tá a ṣe lẹ́yìn tá a ṣe five million petition ẹ bá fún wọn ẹ bá fún wọn bẹ̀ lẹ́yìn tí a ṣe five million petition mo bọ̀ sà lẹ́yìn tí a ṣe five million petition a ṣe declaration ilẹ̀ yorùbá ní november twenty two thousand and twenty two òun ló jẹ́ kẹ́ máa rí twenty two níbẹ̀ òmìnira ilẹ̀ yorùbá two thousand and twenty two kì í ṣe àṣìṣe o nígbà tí ilẹ̀ yorùbá kò ti sí pẹ̀lú nàìjíríà mọ́ nìyẹn àmọ́ àwa ọmọ yorùbá ọmọlúwàbí ni wá a ò já ogun bẹ́ẹ̀ ni ogun ò dẹ̀ níjà wá tọmọtọmọ so arọra ṣe jẹ́jẹ́jẹ́ ní step by step ni ìyá wa ìyá àlùbáríkà wọ́n bá wa ṣe five million petition lẹ́yìn five million petition wọ́n bá wa ṣe declaration lẹ́ Yorùbá ní November twenty two thousand and twenty two olórí adelé ilẹ̀ Yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ o ìjọba àwarawa ìjọba àwarawa ní ilẹ̀ Yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì tí flag bá ti rẹ́dì mo máa kó flag ilẹ̀ Yorùbá wá fún yín ní àṣẹ tẹ̀dùmarè flag ilẹ̀ yorùbá ó máa tó rẹ́dì tí flag bá ti rẹ́dì ọjọ́ tẹ bá ti gbé announcement ní òmìnira yorùbá rédíò twenty two fm ọjọ́ tẹ bá ti gbé announcement ẹ máa mú flag yẹn ẹ máa mú ẹ máa mú jáde ẹ máa máa jubilate ilẹ̀ yorùbá kò sí kò sí lára nàìjíríà mọ́ o gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì democratic republic of yorùbá bàbá ẹ gbà ilé ìwé ọ̀fẹ́ máa mú sókè báyìí. ẹjọ́ mò ń bọ̀ mò ń bọ̀ mò máa padà wà mo fẹ́ ìwé ìwọ́rọ̀ kan tí ló kó gbà mò máa padà bá wọn ẹni mélòó fẹ́ dá lóhùn yà mí lẹ́nu ẹni mélòó ó ń bọ̀ wá bá wọn gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì o olórí. bàbá bẹ̀sí wéyìí. Hmm ní ìgbà tí ilẹ̀ ìgbàgbọ́ kì í ṣe mistake ìgbàgbọ́ kì í ṣe mistake ni nígbà tí ilẹ̀ Yorùbá ti ṣe declaration lélẹ́yìn ìyá àlù mo ń bọ̀ ìyá àlùbáríkà yìí wọ́n ti bá wa ṣe a ti ṣe five million petition ìyàwó ta ilé ìyàwó kanú àwọn ìyàwó abiola lè ẹ o Abíọ́lá wọ́n rẹ̀ gbà tiwa ni o ìyá tó rà wá kalẹ̀ nìyẹn ní òjò òun náà ló fà jẹ́ ẹ̀rí kan máa ẹ̀rí kan bí wọ́n ṣe ṣe ń lè Haúsá ṣe wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣe báyìí ẹ̀rí kan òun òun ní declaration yìí ló fà àti petition yìí ilẹ̀ Yorùbá ò sí pẹ̀lú Nàìjíríà mọ́ láṣẹ Èdèdùmarè pẹ̀lú ògbó tọ́lọ́ so ìdíjọba ilẹ̀ Yorùbá wọn tó bẹ̀rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yes sir. irú ìwé yìí sì tẹ́bi ṣe petition gbà ẹ̀ eh. tẹ́ bá máa wá rí ni ó yẹ kẹ́ sọ fún Mọ́remí ìyàwó Abíọ́lá eh. tẹ́ bá máa wá rí ni kọ̀ọ̀sáì irú ìwé yìí eh. two thousand and four ìwé yọkẹ́. a lè fi sí ìgbà tí a ṣe ní kí gbàtà ṣe ní kéésì ìyá nìkan lè yorùbá lè léyìí ẹ máa gbọ́ ilé ìfowó ọ̀yánẹ̀ mo ń kó fúlàjì bọ̀. bàbá mo ń kó fúlàjì bọ̀. bàbá ẹ ló bàbá. ẹ má yóò jẹ́ ẹnìkan lè máa dárin o. kí ló dé. bàbá. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. mo dá yín lóhùn. bàbá mo dá yín lóhùn. hello. hello. ẹni tó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn. ẹni tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ yẹn ẹni wọ́n lè dá wọ́n lè bá wa sọ̀rọ̀. wá hello ó ń bọ̀ ó ti ń bọ̀ ó ti ń bọ̀ wọ́n ló ń béèrè béèrè kan lọ́wọ́ ó yá gbọ́ lẹ́gbẹ̀ẹ́ fún un òun rè é. ẹ káàsán o a kí gbogbo wa o ẹ jẹ kí a máa gbáradì ìjọba àwa ara wa ilẹ̀ Yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ ilé àmọ́ o kì í ṣe ìjà o àwa ń lọ sí nàìjíríà nìyẹn o ilẹ̀ yorùbá democratic republic sàn ẹ kúṣẹ́ o ilẹ̀ yorùbá ẹ máa gbáradì gbogbo ẹ̀yin ọmọ aládé gbogbo ọmọ ló máa rí ògo wọn lò gbogbo àwọn ló máa rí ògo wọn lò wọn kì í fi ọwọ́ bo ògo òrùn wọn kì í fi ọwọ́ bo ògo òṣùpá democratic republic of the Yoruba. ẹ ilé ìwé àwùjágún ní àṣẹ tẹnumàrè a ò já ogun nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni ogun ò ní dẹ̀ ní ìjà wá tọmọtọmọ ilẹ̀ yorùbá a ti dá dúró a máa tó bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa ní orílẹ̀-èdè yorùbá ìlú ìbàdàn òun ni olú ìlú ilẹ̀ yorùbá o ìlú Ìbàdàn òun ni olú ìlú ilẹ̀ Yorùbá àwa ò sí pẹ̀lú Nàìjíríà mọ́ a ti ṣe declaration ní November twenty two thousand and twenty-two ìyá ìyá ìyí mọ́rẹ́mí ìgbà tiwa nìyẹn o a ti ṣe five million petition a ti ṣe declaration gbogbo yín ẹ máa gbáradì ẹ máa gbọ́ announcement lórí rédíò wọn máa ẹ máa ẹ sì ní sùúrù kò ní pẹ́ kò ní pẹ́ láìpẹ́ láìpẹ́ ni láìpẹ́ ni ẹ a ti dá dúró láṣẹ tẹdùmarè láṣẹ tẹdùmarè láṣẹ tẹdùmarè gbogbo ẹ̀yin ọmọ ológun ẹ máa rógbó yín lò ẹ máa gbáradì ìjọba àwa ara wa ìjọba àwa ara wa ẹ bá gbàdá yìí ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ ìjọba àwarawa ilẹ̀ yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì ẹ̀ka sọ́mọ̀ ẹ̀ta ìjọba àwarawa orílẹ̀-èdè yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ àwọn ọmọládé a ò jágbó bẹ́ẹ̀ ni ogun rẹ̀ níjà wa àwa ń lọ lé a ti ṣe five million petition a ṣe declaration ilẹ̀ yorùbá ní november twenty 2022. Democratic Republic of the Yoruba. Gbogbo àwọn ọmọ aládé ẹ jẹ́ kí a máa gbáradì láti pàdé ẹlòsà salamu aleykum olórí olórí adelé ilẹ̀ Yorùbá olórí Odele adele ilẹ̀ Yorùbá naam olórí adele ilẹ̀ Yorùbá salamu aleykum olórí adele ilẹ̀ Yorùbá ìjọba ìjọba olómìnira ilẹ̀ Yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ ilé ìwé ọ̀fẹ́ ẹ jẹ́ kí a máa gbáradì ẹ jẹ́ kí a máa gbáradì ẹ ká sọ iṣẹ́ o. gbogbo ẹ̀yin ọmọ ológo bàbá ọmọ ológo ẹ rogo yín lo ọ lè ní bàbá fún ọwọ́ mẹ jọ bá fún ọwọ́ mẹ ìyá ló ń jẹ ẹ gbà mọ ilé ìwé ọ̀fẹ́ ilé ìwé ọ̀fẹ́ ilẹ̀ Yorùbá kò sí pẹ̀lú Nàìjíríà mọ́ òun ni a ṣe jáde wọn ò jẹ́ kí kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ jẹ́ kẹ́ wọn jẹ́ kẹ́ ẹ gbọ́ ròyìn ẹ ká sọ o ṣẹ́ẹ̀ta mo kí gbogbo wa gbogbo ẹgbẹ́ wa ọmọládé ìyàwó kí ṣèpín wa àwọn ọmọládé iléèwé ọ̀fẹ́ ó máa bẹ̀rẹ̀ ìjọba àwarawa ó máa tó bẹ̀rẹ̀ láìpẹ́ ẹgbàsà ẹ wo nǹkan tó hà tá ọ̀fẹ́ ní ọ̀fẹ́ ní kẹ́ nǹkan tó ń ṣe democratic ẹ̀hà kébì tó wà pé bámu democratic republic of Europe ẹ fún bàbá tó ń sun náà tó wájú gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì bẹ́ẹ̀ ni o ó èmi gan ò tí ì mọ ẹni tí fẹ́ẹ́ jẹ ọkùnrin ni mi ò tí ì mọ ọtí yá wa mọ́rẹ́mí ìgbà tiwa nìyẹn tó wá ṣe five million petition tó ṣe declaration ilẹ̀ Yorùbá ní November twenty two thousand and twenty two nígbà tó dẹ̀ tún di May twenty eight wọ́n ní ká lọ ṣe announcement ní amúlùdù rédíò ní ìlú Ìbàdàn wọ́n lọ ṣe announcement ní ìlú Ìbàdàn ní amúlùdù rédíò wọ́n kó ọkùnrin níbẹ̀ wọ́n kó obìnrin níbẹ̀ wọ́n kó àwọn èèyàn náà ní Èkó gbogbo àwọn tí wọ́n kó ìjọba nàìjíríà ti fi sílẹ̀ nítorí pé yorùbá a kì í ja ìjà ẹbí a ti fún wọn ní lẹ́tà wípé àwa ń lọ lẹ́pẹ́ ò bá wọn ṣe mọ́ ṣóyè wá ń sìn àmọ́ torí pé wọn ò jẹ́ kí rédíò gbé wọn ò jẹ́ kẹ́ni ti gbé wọn ṣe ní kájà lè síta ká máa fún àwọn èèyàn wa níwèé pé olórí adélé ilẹ̀ yorùbá ó ń bọ́ ó máa wá láìpẹ́ ní orí òmìnira yorùbá rédíò twenty twenty two ibẹ̀ ni ẹ ti máa gbọ́ announcement yẹ́sọ báńdì wa rìbá ni báńdì wa Jeba, Jeba, Jeba! god bless you we are actually a very good person mi ò ní wá yín tì Ìlọrin àti Kogi state Ọ̀yọ́ empire ní ilẹ̀ Yorùbá nìyẹn so very good mi ò ní wá gboyìn tì mi ò ní wá gboyìn tì wọn kì í fi ọwọ́ wọn kì í fọwọ́ bo ògo òrùn wọn kì í fọwọ́ bo ògo òṣùpá gbogbo ọlọ máa rí ògo wa lò gbogbo wa ẹ jẹ́ kí a máa gbọ́dọ̀ ilé ìwé ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ àwọn arúgbó ilẹ̀ yorùbá ó máa máa tọ́jú wọn àwọn opó ilẹ̀ yorùbá ó máa máa tọ́jú wọn àwọn aláàbọ̀ ara ilẹ̀ yorùbá ó máa máa tọ́jú wọn ní àṣẹ tẹ̀dùmọ̀ rẹ̀ gbogbo wa tí ẹ bá ti gbé announcement wípé olórí adelé ilẹ̀ yorùbá ti dé gbogbo wa ẹ jẹ́ ká bọ́ síta ká tú yáyá ká tú yàyà kí a lè bọ́ sí ipò ẹ̀tọ́ wa àwa ní gbogbo àgbáyé ń retí o àwọn ọmọ aládé ní gbogbo gbogbo àgbáyé retí pé ká bọ́ síta. ṣé kí ni ìwà yìí ó wà authentic ni. ọlọ́pàá lè mú ibà yìí. ọlọ́pàá mo ti lọ sí Ìkẹjà nígbà tí ma fi fídíò tí mo ṣe ní Ìkẹjà. àwọn náà fún lówó bí ìjọba ìṣèjọba. ṣé bẹ́ẹ̀ ni mo wà láì báyìí mo pèsè tán bẹ̀rẹ̀ yẹn wọ́n ń gbọ́. fún mi iṣẹ́ ìran mi lèmi so èmi orúkọ yẹn orúkọ àti sọ̀yà yẹn ó ń ro èmi so Roshan ni orúkọ tèmi ọmọ aládé ni mí mi ò lè ní bọ́wọ́ sí ìwé ilé bàbá tèmi mi ò wá ní kú kò ní jọ ilé bàbá ẹ̀ mọ̀ pé a ò ní kú táṣẹ tèdúmarè a ò ní kú gbogbo àwọn aládé ẹ máa gbáradì ẹ máa gbáradì ilẹ̀ Yorùbá kò sí ní ara Nàìjíríà mọ́ Democratic Republic of Yorùbá tó bó ṣe jẹ́ gan nìyẹn o gbogbo wa tẹ́ ẹ bá ti gbá announcement Bìní ò sí lára wa àwọn Bìní ti lọ wọ́n ti fi dọ́kúmẹ̀ntì lọ tí wọ́n bá fẹ́ wá jọyìn wa wọ́n wá wọ́n ṣe máa ṣe dọ́kúmẹ̀ntì tilẹ̀ ilẹ̀ wọn ni so wọ́n ti sọ fún ìyá pé ẹ má múbìnrin mọ́ o torí wọ́n ti fi dọ́kúmẹ̀ntì lọ so ló fi jẹ́ pé Èkó Ọ̀ṣun a ò dín náà wọn àwọn ló máa sọ pé àwọn àwọn ló máa sọ pé àwọn ò bá Nàìjíríà lọ dọ́kúmẹ̀ntì ni wọ́n fi lọ́ngbà yẹn torí pé wọ́n rí epo lọ́dọ̀ wọn so. tí gbo ẹ máa gbọ́ gbogbo wọn ni gbogbo wọn ni màmá àlùbáríkà gbogbo wọn gbogbo ìyá wọn sọ pé àwọn recognize wọn tí wọ́n bá fẹ́ tílẹ̀ yorùbá báyìí máa gbọ́ tílẹ̀ yorùbá bá ti dúró tí wọ́n bá mọ̀ pé àwọn ò fẹ́ bá nàìjíríà lọ wọ́n máa lọ ṣẹ̀ṣẹ̀ ṣe ìwé tiwọn tó máa wá fi join tiwa ni àmọ́ tí a bá ní pé ká ṣe é nísìn ó lè fẹ́ jẹ́ olùdènà fún àwa ló fi ní pé ká àkọ́kọ́ lọ ná tí wọ́n bá fẹ́ bá nàìjíríà lọ àwọn olùmọ̀ sọ pé àwọn ò fẹ́ bá nàìjíríà lọ so wọ́n ṣẹ̀ wá pé dọ́kúmẹ̀ntì ni wọ́n fi lọ so dọ́kúmẹ̀ntì náà ni wọ́n máa ṣe tó máa fi padà wá join wa so bó ṣe jẹ́ gan nìyẹn ilẹ̀ yorùbá á gbè ògùn wọn lò wọn ti fọwọ́ bògo òrù wọn ti fọwọ́ bògo òṣùpá nígbà tí ìjọba ilẹ̀ Yorùbá tó bá bẹ̀rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn wọn ni fi wá ṣe àwátì o àṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin ọmọ ìyálájé ẹ máa ta o bí sí ẹ pé ó kí gbogbo yín o ẹ̀yin professional carpentry association mo kí yín o a máa júṣe o ẹ máa gbáradì ẹgbàá o ẹ bá mi fún wọn ìjọba ilẹ̀ Yorùbá hmm ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ o. ilẹ̀ Yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ bẹ́ẹ̀ ni ilẹ̀ àti pín ilẹ̀ Yorùbá òsì pẹ̀lú Nàìjíríà mọ́ láṣẹ tèlùmọ̀rẹ̀ kò síbi tí mi ti lè sọ federal government ti gba lẹ́tà á di fún federal government ní lẹ́tà federal government Nàìjíríà wọ́n ti gba lẹ́tà pé àwa ò sí lára Nàìjíríà mọ́. Yeah gbogbo gómìnà tó wọlé ẹgbẹ́ ìjọ gbogbo wọn ló ti gba lẹ́tà house of assembly ti gba lẹ́tà house of senate ti gba lẹ́tà bẹ́ẹ̀ náà ni federal government àwọn tó wà lóhùn náà gbogbo náà ti gba lẹ́tà ìpínlẹ̀ mẹ́jọ ló wà nílẹ̀ yorùbá kogi kwara ọ̀ṣun èkìtì ondo ọ̀yọ́ ogun state èkó àbíkẹ́ ti pé ọ̀ṣun ó ti pé ogun gbogbo ẹ ó ti pé ó ti pé mẹ́jọ ti pé gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì ilẹ̀ Yorùbá àgbẹwà kò ní gbé ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá àgbẹwà kò ní gbé ọ̀dàlẹ̀ gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì gbogbo ẹ̀yin ọmọ ológo ẹ ò lógo yìí lo Democratic Republic of the Yorùbá ẹ kúṣẹ́ o democratic republic of yorùbá iléèwé ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ ní ilẹ̀ yorùbá ní ilẹ̀ yorùbá ní ibi ìsọ̀rọ̀ nàìjíríà àwa ọmọ aládé àwa ń lọlé a ò sí pẹ̀lú nàìjíríà mọ́ ìyá àlùbáríkà ìyàwó abẹ́lá yìí wọ́n ti bá wa ṣe declaration ṣe five million petition tó ti wà ní united nations gbàtọ́ dẹ̀ di november twenty gbàtọ́ di november twenty two thousand and twenty two ó lẹ́kọ̀ọ́ twenty two síbẹ̀ ni a ti ṣe declaration ilẹ̀ yorùbá tó ti wà ní united nations so àwa ni wọ́n retí pé ká jáde awareness lélẹ́yìí lórí rédíò òmìnira yorùbá rédíò twenty twenty two radio fm ni ẹ ti máa gbá announcement ilẹ̀ yorùbá a ò ṣe rally o a ti kọjá rally a ò dẹ̀ ṣe protest ìlú ìbàdàn ni láti ṣe tèdùmarè ìbàdàn ẹyẹ fọkànbalẹ̀ ṣẹrí interim government ìjọba fìdí yẹn ló máa kọ́kọ́ wà ná lẹ́yìn yẹn la máa wá ṣe election nílẹ̀ yorùbá so gbogbo ẹyin gbogbo ẹyin gbogbo ẹyin gbogbo ẹyin tẹ́fẹ́ tẹ́fẹ́ contest ẹ máa múra tó dẹ̀ láti jáde báyìí. láti ṣe àti ṣe declaration lẹ̀ yorùbá nìyẹn nígbà tá a ti ṣe declaration lẹ̀ yorùbá nìyẹn láti gbà yẹn làwọn ò ti sí a ti sí kẹ a ò tà iye tí manifesto tí kẹtí kẹtí ilẹ̀ yorùbá máa gbé ṣe nígbà tá a bá bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa òun ni ẹ ń rí yẹn ilé ìwé ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ ẹgbẹ́ eléyìí yàtọ̀ nàìjíríà nìyẹn oh my god. bàbá kò sí. mi ò mọ̀ mi ò. Ah, òfin òfin tó máa òfin tó máa wà nílẹ̀ yorùbá kì í ṣe ti nàìjíríà o. Eh, òfin òfin tó máa wà nàìjíríà nílẹ̀ yorùbá ti wa kì í ṣe òfin ti nàìjíríà ẹni bá ẹni bá ti dáwọ́ rú ẹsẹ̀ máa dàrú ni ẹni bá dáwọ́ rú ẹni tó bá dáwọ́ rú yẹ́ẹ̀ ní ẹsẹ̀ máa dàrú ẹ káàsán o mo kí wa o ẹ káàsán wa ó yàrá democratic republic of yorùbá ìjọba àwarawa nílẹ̀ yorùbá ó máa tó bẹ̀rẹ̀ láìpẹ́ ẹ káàsán wa so gbogbo àwọn ọmọ ológo gbogbo àwọn ọmọ ológo wọn lò wọn ti fọwọ́ bò ògo òrùn wọn ti fọwọ́ bò ògo òṣùpá gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì nílẹ̀ yorùbá kò sí bí àmọ́ bí àwùjá mọ̀mọ́ yes ma yes ma ẹ ta ma ẹ kọ́ra jẹ́ ẹ yìí dẹ̀kú tọ́jú wa mo dúpẹ́ o ti ọmọ mi ti wà lọ́dọ̀ yìí mà so gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì ẹ jẹ́ kí a máa gbáradì òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ wa olómìnira ilẹ̀ Yorùbá Democratic Republic of Yorùbá a máa bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa ní ilẹ̀ Yorùbá láìpẹ́ o ìjọba àwa ara wa ní ilẹ̀ Yorùbá ìjọba àwa ara ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ ilẹ̀ Yorùbá kò sí pẹ̀lú Nàìjíríà mọ́ láṣẹ tètùmarì democratic Repub republic republic federal government federal government Nàìjíríà ti gba lẹ́tà gbogbo gómìnà tó wà ní ilẹ̀ Yorùbá mẹ́jẹ̀ẹ̀jọ ló ti gba lẹ́tà àwọn náà mọ̀ gbogbo palliative tó ń kọ́ máa pín ṣọ́ọ́ pín palliative fún yín gbogbo owó tó ń dárúkọ bàtàbàtà tẹ́ẹ̀rí tí wọ́n fún yín tí wọ́n fún yín ilẹ̀ Yorùbá tí wọ́n fún yín tó gbogbo gómìnà ló ti mọ̀ pé àwọn ń lọ tó wọ́n kàn kówó yẹn sápò ni so gbogbo wa ẹ máa gbáradì salamu aleykum mo kí gbogbo wa o ẹ̀yin ọmọ aládé ẹ̀yin ọmọ ológo ẹ rògo yín lo gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì Democratic Republic of the Yorùbá ilẹ̀ Yorùbá ìjọba àwarawa ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ o ìjọba àwarawa ní ilẹ̀ Yorùbá salamu aleykum baba ìjọba iléèwé ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ ní ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá a ò sí pẹ̀lú nọ́mbà twenty two thousand and twenty two lẹ́kàn pákọ òmìnira Yorùbá nígbà tá a ti sí lára Nàìjíríà mọ́ lélẹ́yìí o nígbà tí a ti sí pẹ̀lú Nàìjíríà mọ́ mú bọ̀ nígbà tí ẹ̀yin oh god of notarity obi ẹ̀hún ló ṣe five million petition obìnrin ìyá àlùbáríkà mọ́rẹ̀mí ìgbà tiwa nìyẹn o obìnrin tó ju obìnrin tó ju ọkùnrin lọ òun ni ẹ rí yẹn o obìnrin tó ju ọkùnrin lọ mọ́yìn ni wọ́n ṣe number one ní àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá báyìí o àti ọkùnrin àti obìnrin ẹ̀yin mọ̀mọ́ àlùbáríkà tá a tò sí nìyẹn o ìyá tó sọ pé déédéé ìgbà yìí déédéé àsìkò yìí gbogbo àwọn ọmọ aládé gbogbo àwọn ọmọ ológo wípé ilé ti yá ilé ti yá democratic republic of the yorùbá ṣé mo ti fún yín bẹ́ẹ̀ tí mo bóyá mo ti fún yín bẹ́ẹ̀ ẹ máa gbáradì ẹ máa gbáradì ẹ máa gbáradì ìjọba àwa ara wa ìjọba ilẹ̀ Yorùbá ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ iléèwé ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ ní àṣẹ ti Èdùmàrè gbogbo wa tí ẹ bá ti gbọ́ wípé ẹ̀ka sàn ó. ló ká bọ́ síta mo máa wá fún yín ní flag tí flag bá ti rẹ́ yìí ìbáná sílẹ̀ lórí ìgbà tí ilẹ̀ yorùbá ò ti síbẹ̀ lu nàìjíríà mọ́ nìyẹn ìgbà tí ìgbà tí a ti ṣe declaration ilẹ̀ yorùbá nìyẹn àmọ́ a ò fẹ́ jà àwọn ọmọládé ọmọlúwàbí ni wá ara ń ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe jẹ́ jẹ́ jẹ́ jẹ́. rẹ́ńjìn tí mò ń lò mí bátìrì ti wíkì ẹ dákun nínú ọlọ́run tí wọ́n máa ra power bank ẹ dákun. bẹ́ẹ̀ tí mo iṣẹ́ wa kùnlẹ̀ wá kó. àti chájì ẹ̀kú kàgbéga kàgbéga fàyè rí ìgbàgbọ́ wà ní pé bàtìbẹ́rù làbọ̀ mọ́ kà ṣiṣẹ́ kà ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira nìkẹ́jẹ́ ká máa lè bá tẹ̀síwájú pọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ odò àdìdé bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ̀lẹ̀ gbogbo adúláwọ̀ bàbá ẹjọ ẹ jẹ́ bá yín sọ̀rọ̀ díẹ̀. bàbá ilẹ̀ yorùbá democratic republic of the yorùbá. demo. Hey, hey, hey, hey. I know they hear Yoruba. Uh, I'm giving to Yoruba. Not but, Yoruba, Oga, you are partial. I'm not partial. you are, a, you are I'm, partial. I'm not partial. Please, you will translate what you are giving. Yoruba, Yoruba, I'm calling. Yoruba is Yoruba is speaking India. English is there. English is there. India. I want to. so how many people will see here people? They are waiting for me. How many people will I, will I interpret for? Bàbá, ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ ẹ ra ṣe sùúrù fún mi díẹ̀ ṣé gbọ́. àwọn tó ń pẹ́ ìgbà pàmíṣàn yẹn ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ pé ẹ̀ ń fídíò wọn live ṣó ti yé ẹlẹ́ẹ̀kejì kẹsì máa gbé kámẹ́rà yín sókè ká lè máa rójú wọn torí ẹni tó bá bẹ̀ ṣe jàǹbá pẹ̀lú yín ṣó ti yé yín. ó yá ẹ máa ẹ máa sọ ẹ máa sọ ẹ kò sí problem mo ṣe bẹ́ẹ̀ kò yé wọn ni wọn ò lè process ẹ̀ kò yé wọn ni wọn mọ̀ pé à ń torí ọ̀já jà ni ọ̀já níta ló ń jà lẹ́yìn ìpínlẹ̀ òun ṣé tí tí tí ilé tí free education bá wà ṣọ́mọ mi nìkan ló fẹ́ lọ sí free education ṣọ́mọ mi nìkan ló máa lọ sí hospital ọ̀fẹ́ gbogbo gbogbo àtẹni tó dá sí àtẹni tó dá sí gbogbo gbogbo yín gbogbo yín ló máa lọ àwọn opó ilẹ̀ Yorùbá ó máa tọ́jú wọn gbogbo àwọn alábàárà ilẹ̀ Yorùbá máa tọ́jú wọn àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá máa tọ́jú wọn ẹni ṣẹ̀ máa retí pé ọmọkùnrin ọmọ ọmọkùnrin mo wá fún yín mọ́ ó kí yín brọ́dà mi salamu aleykum ẹ ṣeun akúṣẹ́ ìran wa o ilẹ̀ yorùbá gbè wa o kò ní gbé ọ̀dàlẹ̀ ájàmì sàlámù àlékún ẹ irú ẹ̀yin àgbàlagbà báyìí ilẹ̀ yorùbá wọn máa tọ́jú yín láṣẹ tèdùmàrè gbogbo wa ẹgbàṣà ilẹ̀ yorùbá ok mo kí wọn mo kí yín o ní àṣẹ tèdùmàrè ilẹ̀ yorùbá ó gba àwọn tó dùn dùn tí ẹsẹ̀ ń dùn ilẹ̀ yorùbá wọn máa tọ́jú wọn láṣẹ tèdùmàrè lágbára tọlọ́run ní ilẹ̀ yorùbá ní àṣẹ jẹ̀dùmarè. ìyá ń bí sọ́nà gbé gbogbo wa gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì wọ́n máa orí rédíò náà tó máa sọ fún wa mà sà bí òmìnira rédíò ló máa náà ṣe ilẹ̀ yorùbá a ò ṣe rálì mọ́ o a ti kọjá rálì a ti kọjá protest kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ referendum mọ́ five million petition tá a ṣe ó ti lágbára ju referendum lọ so ilẹ̀ yorùbá ti dúró láṣẹ Èdùmàrè. lára àti sí pẹ̀lú nàìjíríà mọ́ federal government Nigeria. nàìjíríà ọmọ yorùbá àti fún wọn ní lẹ́tà gbogbo gómìnà ilẹ̀ yorùbá wọ́n ti gba lẹ́tà so kí gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì ẹ jẹ́ kí a máa gbáradì ìjọba àwarawa ràmà lẹ́kọ̀ọ́ ìjọba àwarawa ní ilẹ̀ yorùbá ó máa tó bẹ̀rẹ̀ láìpẹ́ wọ́n mi wá ṣé ẹyọkan náà tó àbíkí fún yín okay ìjọba warawa ó máa bẹ̀rẹ̀ láìpẹ́ gbogbo ẹ̀yin ọmọ ológo gbogbo ẹ̀yin ọmọ aládé gbogbo yín ni ẹ máa rí ògo yín lò wọn kì í fọwọ́ bo ògo òrùn wọn kì í fọwọ́ bo ògo òṣùpá ìyẹn ògo ògo ilẹ̀ yorùbá ó ti tàn ìmọ́lẹ̀ wa gbà okay gbogbo wa ó kí wa ẹ káàsán o ẹ káàsán o a máa ta o ó kí gbogbo wa o ó kí yín o mo kí yín o. Salamu alaikum. Salamu alaikum mo kí gbogbo wa ọjọ́ ọ̀tún o, ẹ kú ọjà o. Wọ́n ní ká bá yín pé ìjọba Democratic Republic of ìjọba àwa ní ilẹ̀ Yorùbá ó máa ẹ mi ò gbọ́ òsì ń bẹ o òun ló fi jẹ́ ká máa ṣe eléyìí ẹ kó má jẹ́ pé tó bá yẹ pé bá ti gbọ́ ni mi ò gbọ́ kó má jẹ́ pé bóyá pé a ò gbọ́ òun náà ló ṣe ní ká jáde. ẹ káàbọ̀ yá wa bí tọ́lá òjò akúṣẹ́ wa ẹ kúlé o ẹ káàbọ̀ ẹ kúṣẹ́ ẹ kúṣẹ́ ìran. à ń gbé inú ilé. Thank you a kí gbogbo wa a kí gbogbo wa o a kú ètò a dẹ̀ kú ojúmọ́ òní a káàsán a káàárọ̀ a kú ìrọ̀lẹ́ ní gbogbo ibi tí ẹnìkọ̀ọ̀kan wa bá wà a kí gbogbo ọmọ òmìnira nílé lóko ní ẹ̀yìn odi a fi Ọlọ́run kí ẹnìkọ̀ọ̀kan wa ẹ kú iṣẹ́ ẹ kú takuntakun à ń kú kó lè dáa tí gbogbo wa ń bá káàkiri à dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mídíà pátá àfẹ́lọ́run dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ó sú yín bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó rẹ̀ yín ojoojúmọ́ gbogbo ìgbà lẹ̀ ń gun orí ètò láti bá ọmọ Yorùbá sọ̀rọ̀ láti bá ọmọ aládé sọ̀rọ̀ àfẹ́lọ́run dúpẹ́ lọ́wọ́ yín kí Ọlọ́run kó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa àmín a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí Ọlọ́run lò láti gbé ìkànnì kalẹ̀ bàbá wa ọ̀rẹ́dọ́là tv adúpẹ́ lọ́wọ́ yín ọ̀kẹ́ ọlọ́run kí ó wà pẹ̀lú yín kí ààbò ọlọ́run kó dájú lórí yín ilẹ̀ bàbá yín ilẹ̀ olómìnira tí ẹ̀ ń torí ẹ̀ ṣe é lágbára ọlọ́run nígbà tílẹ̀ náà bá dúró wọn ò ní dúró ìṣẹ́jú kan fún ẹ̀yin fún èmi àti gbogbo ọmọ òmìnira pátá nílé lóko ní ẹ̀yìn odi àdúpẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣé gan ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àyámọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. sá. ẹ ṣé ìyá wa Bísọ́lá Òjó tí gbogbo èèyàn mọ̀ sí Yorùbá wù mí kú ohùn Ọlọ́run ní gba ohùn lẹ́nu yín. àwọn nǹkan pọ̀ tá a mú wá sórí ètò lónìí inú ẹ̀ ní awareness ẹ ti rí tí a ti ń wò látàárọ̀ lójú agbègbè wa lọ́wọ́ èyí tí a fẹ́ yànnàná tá a sì yànnàná tí wọ́n sọ̀rọ̀ lórí àwọn ọmọ aládé pé àwọn ọmọ aládé àtàwọn ọmọ tí ń gbinú igbó ìran kan náà jọ ni wá òun la gbẹ́kẹ̀ bá wa sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ kí a tó tẹ̀síwájú ẹ ṣe púpọ̀. kò sí bí a ṣe lè ṣe bòlò àwọn bàbá wa ní kò sí bó ṣe lè ṣe bòlò tí ò ní rùgbẹ́ ẹ ò lè rí ọmọ ọkọ yorùbá tó jẹ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀ ọmọ yorùbá ni tó lè bá wọn sọrú ẹ̀ láṣà ṣùgbọ́n ó dùn mí ó dùn mí torí ibi tí ọ̀rọ̀ yẹn ti jáde ibi tí ọ̀rọ̀ yẹn ti jáde àwọn ọlọ́gbọ́n ni wọ́n kóra wọn síbẹ̀ àwọn olóye èèyàn náà dẹ̀ kóra wọn síbẹ̀ tí a dẹ̀ máa ń fi ọ̀rọ̀ wọn ṣe àríkọ́gbọ́n ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ òmìnira yìí dé tí wọn bá sọ pé àwọn gan kọ ni wọn máa kọ́kọ́ máa bá wa gbétò yìí ètò wa màá nírọ ni bí mo ṣe lérò sí torí ju bọ́n ṣe ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ nínú ibẹ̀ yẹn ṣùgbọ́n a lè sọ irú ẹni tó sọ̀rọ̀ yẹn um bóyá ẹni náà bóyá ó lè jẹ́ pé àwọn bóyá wọ́n miss ẹ̀ bóyá um ó lè bóyá Haúsá ni ìyá àbí kí bàbá jẹ́ Haúsá tó jẹ́ Yorùbá àbí kó jẹ́ Ìgbò àbí kó jẹ́ Íbò ìwọ tó bá jẹ́ ọmọ orígun mẹ́rẹ̀ẹ̀rin ọmọ Yorùbá tó jẹ́ indigenous people gẹ́gẹ́ bí ìyá mi Modúpẹ́ọlá ṣe máa ń sọ tó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá kò ní bá wọn sọrú ẹ̀ tó bá dẹ̀ wá rẹ́ni tó sọrú ẹ̀ á bí léèrè pé kó yànnàná ẹ̀ fún un bóyá irú ẹni bẹ́ẹ̀ bóyá ó lè ṣàlàyé fún wa bí ó lè ṣèwé ẹ̀ jáde fún wa kó bá wa fi kó ṣèwé ìtàn yẹn fún wa bí wọ́n ṣe ń tò ó láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé torí bí ọjọ́ méjì táwa dé ayé yìí lẹ́yìn tí àwọn bàbá wa Barrister tó kọ gbà yẹn wípé ọmọ ìyá haúsá oyíbò kankan ọmọ ìyá kan náà ni ó fi kọrin ni ìyá ẹṣọ ọmọ ìyá kan náà ta ni bàbá wa tá a bá jọmọ ìyá kan náà ṣé haúsá ni bàbá wa tíyàwó wa jẹ́ ìgbò tó wá bí wa sí tó fi bí wa sí ọ̀nà bí wa tó fi bí wa ní ìbẹ́ta àbí ìbò ni ìyá wa tí bàbá wa jẹ́ haúsá tó fi bí wa ní ìbẹ́ta àwọn tí wọ́n farun wájú pọ̀ mọ́ ti pàkọ́ àwọn òjálé onílé ti bo tiwọn lẹ́yìn àwọn òyìnbó amúnisìn àwọn ni wọn kó wa pọ a à tan a à jọra wa ní àṣà ní ìṣe ní ìwà ní oúnjẹ ní ti aṣọ wíwọ̀ ní ti irun dídì ní gbogbo ohun tí mo kà sílẹ̀ yìí ẹ bá mi wò ó ṣé aṣọ la fi jọra wa ni ṣé oúnjẹ jíjẹ la fi jọra wa ni Ṣé ìmúra la fi jọra wa ni? Ṣé ní ti irun dídì la fi jọra wa ni? Ṣé ti ẹ̀ṣọ́ ṣíṣe la fi jọra wa ni? Ṣé ti orin kíkọ la fi jọra wa ni? Ṣé ti oúnjẹ jíjẹ la fi jọra wa ni? Ṣé ṣíṣe gbígbàlejò la fi jọra wa ni? Ṣé bí bọ́n ṣe ń kó èèyàn mọ́ra la fi jọra wa ni? Kò síbi tí a ti gbà tí a ti jọra wa rárá. Ọlọ́run pín gbogbo ẹ̀. Ó la ó sì pín re ni gbogbo ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run pín wa pẹ̀lú kọ́ṣọ̀ pẹ̀lú àṣà àti ṣe àjọra wa oúnjẹ tí Ìgbò lè jẹ kí wọ́n dọ́nu mọ́ bẹ́ẹ̀ bá gbé e fún Yorùbá tí ó bá ṣe àwọn tó yẹ pé wọ́n ti ń jẹ àbọ́n ti gbé bẹ̀ àbọ́n ti lọ bẹ̀ rí ó máa bẹnu jẹ́ ni bí mo ṣe jẹ́ aláṣẹ yìí mo lọ sí ibì kan ní ọ̀sẹ̀ tó kọjá àwọn Ìgbò ni wọ́n ní patí yẹn ṣùgbọ́n torí pé àwọn náà wọ́n mí sí ẹ ni ìyá ní yorùbá bàbá ní Ìgbò ó pe àwọn olóúnjẹ yorùbá à ń ṣe oúnjẹ wọ́n ṣe oúnjẹ kan tó ń pè ní àbàṣà wọ́n ṣe ọbẹ̀ ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo ohun tó kó sí bóyá kẹran sí tó kọ gbogbo ẹ̀ tó tó wọ́n lọ kókò wọ́n dà sínú ọbẹ̀ yẹn wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣàṣe gbogbo ẹ̀ ẹ́ mi ò bá wọn fi ẹnu mi báyìí mi fi kàn án torí ìdúró tí mo ṣe ń wò ó ó ti sú mi bí mo ṣe ń wò ó yẹn mi ì lè ṣe kí ni mi ò lè fi ẹnu kàn án àwọn náà bó dẹ̀ ṣe wà yẹn táwa bá ṣe gbẹ̀gìrì àtewédú àtàmàlà wa tá a máa pọ́nnu mọ́ àwọn ọmọ Yíbò kan ti ń jẹ́ nísìnyí tí wọ́n láìkí ẹ̀ ọmọ Yíbò ẹlòmíì ò lè gbà lọ́wọ́ yín á sọ fún yín pé òun ò fẹ́ òun ò jẹ tó bá jẹ́ ẹni tó kù ní nìyẹn níbo wá la ti gbàjọra wa ṣé haúsá la máa wá sọ ni o àbáwọn fúlàní níbo la ti gbàjọra wa ẹyin ẹńtẹ tó sọ̀rọ̀ yẹn wọn ò dárúkọ ẹ o ṣùgbọ́n bá jẹ́ búrọdà ní bódà jẹ́ mọ́mì ẹ ṣe mistake o ẹ dẹ̀ ṣe ọmọ yorùbá ẹni tó bá mọ̀ wọ́n kán bá wa kán bá wa gbé ètò yìí kán bá wa gbé dọ́dọ̀ wọn àwọn fàájì fm one oh six point five tí ẹ bá lè dá sí ọ̀rọ̀ òmìnira yorùbá twenty twenty two ẹ má sọ nǹkan tí ó máa run òmìnira àwọn èèyàn nínú because ara ń kan wá o àfọkùgò ni wá o tó dúró tìkanra tìkanra bá a bá deyín mọ yín àá já kùtùkùtù ni. ẹ má sọrú ẹ̀ mọ́ ẹ má tún dárú ẹ̀ láṣà gbogbo orin kórin ẹ máa ma fi báàkì ẹ̀ lẹ́yìn haúsá yíbo kínní kan ọmọ ìyẹn bọmọ ìyá kan náà ni wá ẹ má kọ mọ́ ṣé torí ọjà ni àbí torí kíni ẹ̀yin oríṣẹ́ Ọpọlọpọ ọmọ yín dẹ́ ti rán léèwé ni ò lọ bí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ni wọn ò ríṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin náà tí wọ́n ń polówó lọ́dọ̀ yín pé ẹ wá ralẹ̀ wá fi dáko ṣé bọ́n ṣe polówó lọ́dún tó kọjá náà wá polówó lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń polówó oko lọ́dọ̀ yín táwọn èèyàn ra oko wọn ò lè dá wọn ò lè débẹ̀ ní tí mo sọ ní tó dá mi lójú tí mo sì mọ̀ ni àwọn kan wá polówó lẹ̀ lọ́dọ̀ yín bí abẹ́ ọdún náà ti ń wá polówó táwọn èèyàn ralẹ̀ síbẹ̀ ṣé wọ́n lè dóko yẹn ṣé wọ́n lè dáko àwọn tó dá ṣé wọ́n rérè a kì í ṣọmọ ya kan náà o a tán o ojú àánú wa ọmọ Yorùbá àtàwọn bàbá wa bóyá ẹ̀gbọ́n ni kí n pè é àbí bó ṣe yé wọn mọ́ torí kò yẹ káwọn bàbá yẹn gbà kí wọ́n kó wa papọ̀ wọn wá kó wa papọ̀ ni àwa náà tún wá ṣojú àwọn bá ṣe ń gba haúsá là ń gba ibo là ń gba gbogbo ìlú là ń gbà mọ́ra kí ló dé ọmọ yorùbá wá nílé tó lọ màmá wa mo dúpẹ́ ọlá onítìrí ní a ò fẹ́ a ò jìyà mọ́ wọ́n ní déédéé àkókò yìí déédéé ìsinsìnyí Ọlọ́run sọ pé kí ọmọ yorùbá kó jáde kúrò lóko ẹrú wípé ká lọ ká lọ máa ṣèjọba wa wípé ká lọ ká lọ dá dúró wípé ipò tóun fi wá sí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ká padà lọ síbẹ̀ ọlọ́mọ aládé ni wá àwọn bàbá wa ti ń ṣèjọba wọn láti ayé Ọ̀yọ́ empire òyìnbó kọ́gbọ́n lára àwọn bàbá wa ni àwa fẹ́ padà síbẹ̀ ṣé bóyá ojúmọ́ lẹ́yìn náà ń sọ àwọn ìtàn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi nígbà yẹn pọmọ tó bá kàwé tó bá ti jáde mọ́tò ti dúró dé sílẹ̀ fún Iṣẹ́ ti dójú sílẹ̀ fún un. Ṣó ṣẹlẹ̀ mọ́ nísìnyìí? Ẹ̀yin Fàájì FM, a ó bẹ́tà kí ẹ wádìí òtítọ́, kí ẹ dẹ̀ kẹ́ ẹ dẹ̀ kẹ́ ẹ béèrè báwo ló ṣe ń lọ, kí ló ń ṣẹlẹ̀, kẹ́ ẹ mọ ohun tó ń lọ, kẹ́ ẹ mọ ohun tó yẹ kẹ́ ẹ lè ṣe. Ṣùgbọ́n tẹ bá ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ọmọ Yorùbá, a láìkí ẹ̀. tẹ́ ẹ̀ bá dá sí i ẹ dúró ẹ má sọ nǹkan tó lè di wàhálà ẹ má sọ nǹkan tó jẹ́ pé wọ́n á fi máàkì yín síbélẹ̀ torí ọmọ ni wọ́n láṣẹ nílẹ̀ Yorùbá ọmọ o wọn lè yín o ọmọ Yorùbá ni gbogbo ti ọmọ Yorùbá nínú ọmọ Yorùbá ni yín ẹ má ṣe nǹkan tó bá sọ wípé bọ́mọdé ò bá bá ó yẹ kó bá wọ́n ní bàbá àtàn ni kò ní dáa kán máa pìtàn fún ọmọ yín pé ṣe bí bàbá tiẹ̀ ló sọ báyìí ló sọ báyìí ló sọ báyìí kò ní dáa ní gbogbo tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ni o ọ̀rọ̀ ọ̀tàn ni lọ́la o ẹ ṣe dáadáa ẹ tún wá yín ṣe mo fẹ́ yìí sọ fún gbogbo ẹ̀yin rédíò pátápátá tẹ́ wà ńlẹ̀ Yorùbá ẹ ń gbọ́ nípa ọ̀rọ̀ òmìnira Yorùbá ẹ dá sí ẹ fi sí palàbẹ fi gbọ́ ṣaláìgbọ́ ìgbà tá a fẹ́ ṣe tá a fẹ́ lọ jáde fún kí lorúkọ ẹ̀ occupy wọ́n náà fẹ́ẹ́ fún yín lówó ẹ ò máa gbé ṣùgbọ́n tí nǹkan ṣẹlẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ sí gbé ẹ ọmọ yín bọṣọ ní tó tó yẹ ẹ ṣe o gbogbo ẹ ṣe yìí kò sí ìgbà ẹ ṣe wọn ń ara wọn ń ṣé ẹ̀rọ àwọn ọmọ yorùbá tó ń jáde tí wọ́n ń polówó ni bóyá torí ẹ̀ lẹ́wọ́ arí lẹ́wọ́ fi sọ pé haúsá àti ibo àti yorùbá nǹkan kan náà níbo tá ń bí wọn tá ni bàbá wọn ẹ bá mi yànnà náà kò yé mi tẹ́ ẹ bá lè yànnà náà ẹ bá dáa kẹ́ ẹ sọ bàbá ńlá wa àti ìyá ńlá wa tó lóyún wa papọ̀ tó fi bí wa tá fi jọmọ ìyá kan náà tá fi jẹ́ nǹkan kan náà ọ̀nà tá a ti gbàjọra kẹ́ ẹ bá wa ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wa lè ṣe àlàyé ẹ̀ abẹ́dà kẹ́ ẹ ṣàtúnṣe ọ̀nà yín o ẹ ṣàtúnṣe kó tó pẹ́ jù á dára fún wa. ẹ ṣé mo dúpẹ́ fún àǹfààní tẹ́ fi fún mi ẹ ṣé sà. àmín. Ọ̀ká tó lọ ọmọ gẹ́gẹ́ bí ìṣe mi. Allô, mais il est à sa ó tún kẹ́kùn méjì òdèlé ọba àtàlà ó lẹ́kùn mẹ́wàá tẹ́rí yẹn ṣèbó ní gbogbo méjì tó kù yẹn. ṣé ẹ ti ń gbọ́ mi nínú ilé báyìí. Ọbàtálá ni kó máa lọ pẹ́ bó ti bí bó ti jà. ẹ ń gbọ́ mi báyìí. you.

káyọ̀dé you jẹ́ pàṣọ́mà tó wà ó lọ. Ìgbẹ́ kí ló dé? Kí ló dé? Ìgbẹ́ kí ló dé o? Àwọn kò fún un. Wọ́n máa fi ẹ̀rọ àtàlẹ̀ aṣọ àtàlẹ̀ lẹ́yìn tí wọ́n. Àṣàdé pàtà ọ̀gbọ́n mẹ́kìyẹ́kìrì. Ó wà fún Alómẹ́ni àtúmọ̀ alómẹ́ni àtọ̀. Alómẹ́ni èèyàn sọ wọn kó sọ. Ẹni máa ń mẹ́ni èèyàn sá fún kọ́rí. Gbogbo ẹni akójú òkú lẹ́nu òkójú àgbà mo bẹ tá a mú lọ́rẹ́ ìrìnlẹ̀ àwọn oṣù pani lásìkò ẹgbẹ́ bí àwọn ọmọ Yorùbá wọ́n ṣe ń béèrè béèrè béèrè tí wọ́n ti yà wọ́n náà bí i pé tó bá jẹ́ pé ẹ̀ka àpò bá bẹ̀rẹ̀ ìyẹ̀wò bá bẹ̀rẹ̀ bí pé bóyá bàbá tó ń fún wọn ní ìwé olùkọ́ ló máa dá jẹ́. nẹ́tíwọ̀kì ni kì í ṣe ọwọ́ àwa láti inú stúdíò àjọ gbogbo lé kó má di pé program yìí ń lọ sópin láì ní dágbére mo sọ fún ẹ pé gbogbo tá à ń lò fóònù gan ti ń kú lọ báyìí bẹ́ẹ̀ sì ni power bank tá à ń lò òun ò tiẹ̀ gbá láàyè mọ́ fún battery òun ló wà tẹ́lẹ̀ ló ti kú pátápátá yìí ẹ jọ̀ọ́ a ní ìdìrànlọ́wọ́ kí ètò lè máa lọ síwájú ẹni tí ó rà fún wa ẹni tó lè sẹ́ndì owó ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹ mọ́ gbàgbé láti ràn wá lọ ní owó dátà ọlọ́run ọba yóò máa kún yín lápá a sì tún máa ń jáde káàkiri láti pín fúláàgì àti ẹ̀yà káàkiri ẹ ìrànlọ́wọ́ fún gbogbo ẹ̀yin tí ọlọ́run ọba ṣẹ́gi ọ̀là fún ọlọ́run ọba yóò máa ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ kí tó máa lọ ọjọ́ òjòmọ́ la yọ tèmi. ayọ̀ mi ń pọ̀ sí gbogbo ìgbà ayọ̀ mi ń

bí wọ́n bá ṣe kí bọ́bọ̀ bí wọ́n bá ṣe ìwọ̀n náà fẹ́ onígbò lè ráyè láyé. ẹ ṣeun bàbá mi brọ́dà wa ni ò wọlé mọ́ ẹ jẹ́ kí n pè wọ́n àti pé mo èmi náà ti máa lọ kó lórí ètò ṣùgbọ́n ẹ kí n kọ́kọ́ pè wọ́n gẹ́gẹ́ bí àṣẹ yín tẹ́lẹ̀ kí n kọ́nẹ́ẹ̀tì wọn torí pé àwọn ni wọn wọlé mọ bá nẹtíwọọkì ọdọ wọn ni kò dáa mọ ṣùgbọn ẹ jẹ́ kí n kọ́kọ́ mú àṣẹ yín ṣe torí pé ẹ̀yin lẹni ká máa bẹ lórí ètò kì í ṣagbára wa ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ kí n béèrè náà bóyá nẹtíwọọkì wọn tàbí dátà wọn. ẹni tó bá fẹ́ fi dátà ràn wọ́n lọ́wọ́ kí ló dé àrí mọ́kẹ́ wọlé mọ́ sí òsì. Ah. bákan náà lájọ wà sí ẹtí gbọ́ gbogbo ilé ẹ sọ̀rọ̀ sókè gbogbo ayé ilé gbọ́ yín nǹkan tó ń ṣẹlẹ̀. tẹ́rí ní gàdínà ti wá ó ní yàtọ̀ sí kánú o òun náà ló jẹ́ kí Ìgbòho lè máa sọ̀rọ̀ wípé òun ní jẹ́ kí ìgbòho máa sọ pé wọn ò lè wá mú òun pé tí wọ́n bá mú òun wọn lè gbóhùn kọjá ní Ìbàdàn yẹn pé wọn ò lè gbóhùn lọ sí wọn ò lè dé lọ sí àbú nítorí pé ìdí ìgbìlásẹ̀sọ̀ wa ló jẹ́ kó lè sọ̀rọ̀. gbogbo àwọn tí wọ́n mú gbogbo àwọn tí wọ́n mú gbogbo àwọn tí Yorùbá nation gbogbo náà ti release kò sẹ́ni kò sẹ́ni bọ̀dì ní píríṣì yàrá. Hello, ló bàbá mi ẹ ló bàbá bàbá ẹ jẹ́ tètè bá àwọn ọmọ aráalé sọ̀rọ̀ torí pé nípa dátà tẹ́ béèrè lọ́wọ́ mi ẹ bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀. ok ó dé sà ẹ jọ gbogbo wa ẹ jọ mo ní ìrànlọ́wọ́ yìí sà ẹ fún mi fún gbogbo ọlọ́kùnrin lóbìnrin ọmọ Yorùbá mo yìn di dátà ẹ ràn mí lọ́wọ́ fún dátà ilẹ̀ Yorùbá gbè wá kò ní bí ọ̀dàlẹ̀ ẹ kún mi lọ́wọ́ o torí iṣẹ́ tí mo ṣe nísìnyí láti láti láti méjèèjì mi ò ṣe ṣe kankan iṣẹ́ yorùbá nation ni mò ń ṣe láti may twenty eight last year mi ò kankan o ẹ ràn mí lọ́wọ́ fún dátà àti ọlọ́run ilẹ̀ yorùbá ìgbà kò ní gbọdàlẹ̀ ẹ ṣe mo dúpẹ́. bàbá òdìrẹ wọn kò ní gbọdàlẹ̀. bàbá àwọn tí wọ́n ní ìyàwó amódúkú onítìrí wá ṣe sàmà ni wípé Ìgbòho ipò ńlọ lẹ́nu ń bẹ sẹ́sì wà lọ́dọ̀ yín. Ah, mo ti kó lọ́dọ̀ ẹ̀ lórí mo ti rí pé ọmọ ní bàbá àná ọmọ kékeré ni so ọgbọ́n òye ògbé ìyá ti sọ pé wọn ò lè process ẹ̀ so kò ní gbé èèyàn pọ̀ gan mọ́tò mọ́tò bẹ̀rẹ̀ áfíà tó ọ̀rọ̀ mi tán so mo ṣe ra ìlú ẹ̀. ok ẹ kú iṣẹ́ takuntakun gbogbo ilé ni wọ́n ń gbé oṣù bà fún yín gbogbo ilé ni wọ́n ń gbé oṣù bà fún yín pé kájà yín padà sórí agbágbé ṣùgbọ́n dátà tẹ ní kò sí mọ́. pátápátá lórí ìkànnì ó dẹ̀ kí gbogbo àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá pátápátá á kú iṣẹ́ ìran wa kò ní rẹ̀ wá kò ní sú wa bẹ́ẹ̀ ni a ò ní jèrè jìjú nígbà tí ìjọba ilẹ̀ Yorùbá Democratic Republic of Yorùbá gbà tó bá bẹ̀rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn àtìmọ́mí wa ìyá Yorùbá Amẹ́ríkà mo dúpẹ́ ọlá onítìrí ayabíọ́lá àti gbogbo wa pátápátá ní ìdílé gbogbo wa pátápátá wọn ò ní fi wá ṣe àwátì a ò ní pẹ̀lú ní àṣẹ Èdùmàrè a kú iṣẹ́ ìrànwá o kò ní lè wá kò ní fi wá gbogbo wa ẹ jẹ́ kí a máa gbáradì ilẹ̀ democratic republic of Yorùbá àwa ò sùn Nàìjíríà mọ́ o a ò sí pẹ̀lú Nàìjíríà mọ́ a ò lé awúsá bẹ́ẹ̀ ni a ò lé Ìgbò a ò lé Fúlàní kankan òfin la ní pẹ̀lú gbogbo ẹni tó bá ti kọ́ òbí náà bá ti ṣe tó bá ti. bóyá dátà àwọn ló tán tàbí nẹ́tíwọ́ọ̀kì gbogbo ilé mo fẹ́ máa fi eléyìí ṣe lọ nítorí a máa lọ gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ kẹ́rù òye ẹ̀ lọ́rùn ẹ̀yin tẹ́ ń jẹ́ kí n rétò ṣe ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ìyá mi kọ̀díjà kìíní kejì ìyá mi yẹmí ẹ̀dùn bẹ́ẹ̀ ni ìyá mi vo àti mro iná mi tán wó o ọlá yín máa lọ sókè sí ni ẹ nídìí ẹni ilẹ̀ láéláé gbogbo ẹ̀yin bàbá bàbá bàbá god with us adéwálé colonel gbogbo yín pátá ni mo kí ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú iṣẹ́ ìran wa pẹ̀lú àṣẹ ìdùnmọ̀rì kò ní fi ẹnìkan kan ṣe àwátì tí ilẹ̀ òmìnira náà bá dúró àtẹ̀mí àti àjọyọ̀ àjọ náà ní lágbára ìdùnmọ̀rì gbogbo ẹ̀ tẹ̀ mẹ́ lójú agbágbé mi ìyá mi Cecilia Ajayi mo kí yín Abíọ́dún aláwọdé gbogbo ni mo kí ẹ má bínú pé mo pè yín lórúkọ orúkọ náà fi ń pe ọba tó wá freedom gbogbo freedom mo kí yín ìyá mi kíkẹ́ lọ ọmọ ẹkújọ́ mẹ́ta gbogbo yín pátá mo kí pátápátá mi ò ní olódìlẹ́yìn ẹ̀yọkí lẹ́yìn kan nu yín owó channel mo kí yín o ọlọ́run bá mi wà pẹ̀lú yín ẹ nídìí ẹni àgbégbìn nígbà tí ilẹ̀ yorùbá bá dúró tán ẹ ṣe àdúpẹ́ àmọ́ lóore ìyá wa mo dúpẹ́ onídìrí abíọ́lá ìyá takuntakun ẹ ṣe àmọ́ lóore o ọlọ́run bá wa dúpẹ́ fún yín ẹ nídìí ẹni ẹ̀yìn láéláé wọlá àṣẹ Èdùmàrè kí n tó máa lọ ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe mi wípé ìní aláìmọkì ọwọn rí torí pé kí ni odù ńlá kan tó lágbára nínú odù Ifá ìní aláìmọkì ó ti jẹ́ pé àdàbàdà báwọn máa ń porúkọ àwọn onídàn yìí mo n tí mi kì í wá káàkiri tẹ́lẹ̀ odi nǹkan tí mò ń wá mo ti rí i pé wọn fẹ́ kí á lò lónìí ni ṣùgbọ́n bí àṣẹ ti dùn máa rè a máa rí i lò kò sí ọgbọ́n kan a máa rí i lò. gbogbo ẹni tọ́lọ́run bá pè dá sọ̀rọ̀ tẹ́ ẹ̀ náwó iyebíye lórí ọmọ yorùbá ẹ̀ ní sàárẹ̀ o láṣẹ Èdùmàrè. ènìyàn láṣọ tèmi tí mo bá ti rẹ́ nìyàn ara mi á yá inú mi á dùn. ọmọ wúlẹ̀ púpọ̀ ilé ló ń gbọ́ ló ń mọ́lé bẹ́ẹ̀ni náà ni mú ṣùgbọ́n lábẹ́gbẹ́ ọmọ tó sí oníire àròkọ bí ó sí oníire àròyẹ̀nà bí ó sí oníire ọ̀nì mú ṣe kéré ṣáájú olú tó dáa ti bá sábàárì ọmọ tuntun níwájú olókun àsábàárì ó kọjá olókun òní kéré ó bá ti jọ ìjà ẹja jọ sáré bá sábàárì ó bá ti jẹrìí ẹja jọ sáré bólókun ẹ̀yin ló máa dọ́kọ́ ní kí owó pé ń sọ onímọ̀ọ́mù ọmọ àdìgbọ̀rún mẹ́gẹ̀lẹ́ ọmọ àṣẹ̀jẹ̀ bí ẹni tí kò lókè rírí bẹ́ẹ̀ kí ogun bí ìgbàyà ń bẹ lọ́dẹ́dẹ́ bàbá wọn a ni bàbá yìí ti ń wọ owó fáyà bàbá gbiná wá kí ọkọ̀ ṣeun bàbá gbiná wá sí ìkún kí ọkọ̀ ṣeun èmi ni ọmọ ṣakí ògùn ọkẹ àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. ìlú gbogbo kìkì àlàáfíà tó bá dọjọ́ ogun ẹ̀jẹ̀ kan ránṣẹ́ pé àṣàbàrí ìmọ̀fẹ́lẹ́ ṣe lọ.